fàdáyé ó lè jù ó lè kú ẹ má fàdáyé pé òjò apárí ẹlẹ́ran Isolac Film Production Limited ẹ kú owó níná. sinimá tuntun apárí ẹlẹ́rìn ọ̀rọ̀ tó bá wúni lójú wọn ní àbí rẹ̀ lẹ́rìn. bó ṣe jọ gàtẹ́ tí ò jọ gàtẹ́ tó fẹsẹ̀ méjèèjì tí ro tó wá rìn gàtẹ́ gàtẹ́. apárí ẹlẹ́rìn nílùú kan. kó wá jọ bàbá olówó tó ń ṣàánú gbogbo èèyàn nílùú mi. ẹ fura àṣìmúláṣí t Wa sinima ti tún apari ẹlẹ́rìn. A movie written and produced by Muritala Saka Embassy. Directed by Olumide Akikunmi. Starring Adunni Ade. Fẹ́mi Adébáyọ̀. Madam Sajẹ. Alápínì Oṣà. Tunde Usman Okele. Muritala Saka Embassy. Bàjẹ́ Kódùnmí Emmanuel. Uyẹ́ Kadewale. Oxygen oníbẹ̀bí. Ladi Fọlárin. Kẹ́hìndé ìyàwó Ọ̀ṣun. Aisha Turaji. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinima titun yìí,